Ta-da! Hi guys. Good afternoon. Welcome to SMC with Arewa. Welcome guys. I hope you're fine. Hi guys. Báwo ni gbogbo ilé ń gbogbo àwọn ẹ ẹ ẹ If you are new here, please kindly click on that subscribe button and um, switch on your bell notification sign to get notified whenever I drop a new video so you can come and check them out and also this is a Yoruba and English platform so méjèèjì ni mo máa ń sọ papọ̀ so guys welcome once again guys I hope you're fine gbogbo ilé ń kọ́ i o I'm grateful for all the show up and all the input on all the commentators and all the like and you're going to subscribe now I'm really really grateful and I love you all so guys i don't want to say much today honestly i just want to talk about um ija um this facebook franca you know within the yoruba um yoruba community especially the women side even men are joining them now in their stupidness now on facebook especially people in the uk um people in the uk people in dublin but I think people in the UK and Dublin are much than, um, you know, US and, and Canada. So, of recent, I saw a video of um, two women fighting on the street of London. Toyenye àti BC, Toyenye and BC. I don't know any either one of them. I don't know, but I think I've watched this Toyenye show before, you know. I I like that woman. I think she she I don't know. I just like her you know entrepreneurship spirit and all that. I was really really disappointed when I now saw that like mo rí fídíò to me I was because I saw it like in in like a news bíi um, um, instablog naija lórí Instagram lèmi TV rí Once yẹn wọ́n tẹ̀ and fún be random killing to máa in the UK yẹn funny enough later on làwọn get to know wípé obìnrin nàìjíríà méjì ni wọ́n ń jà ni wọ́n ń nọra wọn láàrin ọ̀nà ẹ wá ẹ wá display foolishness láàrin ọ̀nà nígboro nígboro London ẹ wá ń nọra yín wọ́n wá ń dín yín mú àwọn ọkùnrin wá hélì yín nígboro London ẹ̀yin àgbàlagbà méjì ẹ̀yin ìyàwó ilé ẹ̀yin baálé ilé ẹ̀yin ìyàwó ilé tẹ́ ẹ ti bímọ tẹ́ ti di grandma tẹ́ ti di grandpa ẹ wá ń múra yín so láàrin títí London ẹ wá ń nọra yín ẹ wá ní ẹ̀ ń jà ah in fact ìtìjú gbáà ni ẹ ní ìtìjú whatsoever ẹ ní ìtìjú kankan àti gbogbo yín tẹ̀ ń support àtẹ̀yìn gan tẹ̀ ń jà fúnra yín àtàwọn tó ń hèlì yín àwọn foolish people tí wọ́n ń hèlì yín kiri gbogbo yẹn ẹ wá ń constitute nuisance ẹ̀yin àgbàlagbà méjì ẹ wá ń jà láàrin ọ̀nà London ẹ wá sọ London di Òṣòdì ẹ wá sọ London di àárín ìgboro Èkó ẹ wá ń bẹ̀rẹ̀ sí ní máa lọ́ra ẹ wá ń faṣọ mọ́ra yín lára ẹ wá ẹ wá wọ́n wá ń dìyín mú kiri nígboro London ẹ̀yin ìyàwó ilé odidi ìyàwó ilé you are somebody's mother in fact nǹkan tó yẹ kọ́mọ kékeré gan ṣe kíyàn bá wí ìjálẹ̀ lọ́jà ní abroad tẹ́ lọ ni báwo ni káwọn abroad gan ṣe máa take Nigeria serious nígbà tí pé gbogbo orí burúkú yìí là ń ṣe ẹ máa búra yín ṣépè fúnra yín ẹ máa gbé ṣépè fún gbogbo ìdílé yín lórí facebook yín ò tó yín ẹ wà máa choose location jẹ́ ká pàdé bí kankan lọ nọra wa ah, in fact i was very very disappointed i was very disappointed in fact very disappointed àwọn people yìí náà ni all these facebook franca people náà ni o ni wọ́n gbéra wọn lọ kóòtù lọ́tún lọ́nà ra wọn court. I mean ṣé ti ìwé tá a kà ni àbí pé ti ọ̀làjú tá a làjú dé ni I mean Yorùbá ni gbogbo àwọn pípù yìí nà kí lóore tẹ ṣe ń dọ̀tí Yorùbá báyìí kí lóore tẹ̀yìn obìnrin yìí ṣe ń dọ̀tí Yorùbá báyìí why are you disgracing us ṣé Yorùbá nìkan ló wà lórí Facebook ni ṣé Yorùbá nìkan ló wà ní London ni ṣé Yorùbá nìkan ló wà ní Dublin ni kí ló dé sójú òun tì yín rárá ni gbogbo yín ẹ ní tìjú o you are all shameless ẹ ní ìtìjú kankan ẹ ní tìjú ó dẹ̀ ṣe mí lánú fún yín because tó wọ́n máa sọ lọ nísìnyìí wọ́n máa kó gbogbo everybody together ni those Nigerians especially those Yorùbá those Yorubas, àwọn ọkọ ilé yín in fact mo tẹ̀ fún ìpè bóyá ìlọ́kànlé ni àṣẹ ìlọ́kànlé mo ti wo ṣọ́ọ̀kan tá à ti tò yẹn yẹn ṣe don explain ara wọn I really like her you know I really like her because she's one of those people that just face her business she's on her lane you know someone that is very true to themselves I was really disappointed when I saw the fight tí wọ́n á mú wọ́n dín yín mú wọ́n ṣe gbogbo yẹn àwọn ọkọ ilé yín tó yẹ kọ́ máa kọ́ discipline yín wọ́n máa ń sọ yín wọ́n á hélè yín àwọn fáǹsì wọ́n á hélè yín inú orí ẹ̀ méjèèjì wá ń wú ẹ wá ń ṣe bí wèrè láàrin títì London ẹ wá ń bugi jẹ ẹ wá ń bu ara yín jẹ ń bugi jẹ láàrin London tán bá ní kí ló fàjà ẹ ní rí kankan sọ pé pàtó nǹkan tó fàjà lélẹ̀ you are all shameless you are shameless to womanhood I swear you are all shameless to womanhood both you the fighting both the hailers you are all shameless to womanhood it's a disgrace ẹ ní ìtìjú wọn kúkú ti sọ tẹ́lẹ̀ náà ọmọ ilẹ̀ ńlẹ̀ bó gbé sórí bẹ́ẹ̀dì ajábọ́ sílẹ̀ ńlẹ̀ ṣáánà kò kí n ṣe pé àríyá alájú òun ló ń disturb àwa ní nàìjíríà orí wa ò pé ni we are not intelligent òpònú ni wá ara oko dẹ̀ ni wá ń tòótọ́ because tí àbá ń ṣe ara oko ni a ò ní kúrò nílùú wa ká lọ lú èmi ká lọ wá ta jẹ́jẹ́ ká lọ wá bí a ṣe fẹ́ bọ́ fámìlì wa ká wá máa bùgìjẹ láàrin ọ̀nà kiri ká wá na fẹ́ máa ṣépè fúnra wa lórí facebook ká fẹ́ tòkó sórí facebook ká máa gbéra wa ṣépè lórí facebook ká máa choose location já pàdé níbi kan pa fẹ́ lọ nọra wa like ṣé ẹ̀rí pórí wa ò pé ṣé ẹ̀ rí pé nǹkan kan ti ń ṣe ọpọlọ wa táwọn òyìnbó ìtàn mú wa lẹ́rú lójoojúmọ́ ṣá máa blame wọn pé wọ́n mú wa lẹ́rú ni ṣáwọ̀ gan at fi hàn pé ẹrú ni wá ni like are we not even showing that we are animal are we not showing that we are slaves because we leave our place we go to another place Ah, debe, ká fèsì nǹkan tó gbé wa lọ a lọ ń ṣe bí olórí burúkú ń bẹ̀ ni a lọ ń ṣe bí ni a lọ ń ni ọmọ lẹ́lẹ̀ ni wá ó ti ṣọ̀pọ̀ ọmọ lẹ́lẹ̀ ni wá báwo ló ṣe máa kúrò ní nàìjíríà tó tó lọ sí London tó fèsì nǹkan tó gbé ẹ lọ kó fèsì fámìlì ẹ tó ti lọ́kọ tó ti ní ọmọ nílé ó wá lọ ń jà láàrin títì ẹ wá lọ ń bugijẹ wá ń so ara yín mú ẹ wá ń faṣọ mọ́ yín lára ah in fact ojú tì mí fún yín o ojú tì mí fún yín and yorùbá tẹ̀ ẹ̀rẹ̀ jẹ́ gan ni because gbogbo yín tẹ̀ ń ṣe Facebook fanfa tẹ́ ẹ̀ bá ń ṣe yorùbá ni kò sí nǹkan tó máa kún anybody but eh, enough is enough kí ló dé ẹ má ti gbèwọ̀ twenty twenty now ẹ má tún gbé gbogbo nọ́nsẹ̀nsì wọ twenty twenty ṣáwa nìkan la wà lórí Facebook ni ṣé Yorùbá nìkan ló wà lórí Facebook ni tí wàá ṣe wá yọyẹ báyìí tí wàá ṣe wá wọ̀sì báyìí ìgbà wo la fẹ́ ní ìtìjú ìgbà wo ni a fẹ́ ní ìtìjú kí ló ń ṣe wá tí ò ṣèyàn kan rí kí ló ń ṣe wá Yorùbá tí ò kan rí ó yẹ kí ẹni mark gonself tó ní facebook ó yẹ kó close ẹni ó yẹ kó close nigeria down from using facebook we've corrupted it àti gbé corruption wa àti gbé animal foolishness wa wọrí ẹ̀ ṣáwa nìkan la wà ń bẹ̀ yín ó ṣe wá jẹ́ pé títí wa nìkan ló wá ń yọyẹ ṣókò sáwọn nationalities èmi lórí facebook ni even this nigeria ṣókò sáwọn other people ń bẹ̀ ni ó ṣe jẹ́ pé yorùbá yorùbá yorùbá yorùbá yorùbá ó ṣe jẹ́ pé yorùbá yorùbá yorùbá yorùbá àwa ní tìjú àwa ń kó ẹrẹ̀ bá gbogbo àwọn Yorùbá tó kù in fact ojú tì mí fún gbogbo yín o ojú from beginning to the end ojú tì mí fún gbogbo yín because nǹkan tí èèyàn bá ti jù lọ èèyàn ti jù lọ ni gbogbo yín tẹ́ wà níbẹ̀ yẹn ẹ ti jù gbogbo nǹkan báyìí lọ ẹ wá tún lọ ń fi rẹ́dẹ̀rẹ́dẹ́ máa rárá yín lára ẹ ti jù gbogbo Ọlọ́run ti gbé yín sókè jù gbogbo nǹkan báyìí lọ but ẹ ní ìsinyìí ẹ máa máa dá Ọlọ́run lẹ́bi pé Ọlọ́run gan máa máa dá ara ẹ̀ gan lẹ́bi pé kí ló ń gbé yín sókè fún because ó gbé yín sókè ẹ ti dí òkè yẹn ẹ ti lọ mú ẹrẹ̀ ẹ fi ń rẹ́ra yín lára kiri ẹ fi ń rẹ́ra yín lára kiri it it's actually a very big disgrace àwọn kọ́wọ́ gan ló ń fẹ́ yín sílé honestly àwọn kọ́wọ́ ló ń fẹ́ yín sílé can you believe a grown woman fighting on the street of on the street of London with grown supporters hailing them up up up and down I mean I can't believe my eyes I can't believe my eyes. Our young, young boys are joining gang every day, killing one another. The, the mothers now that are supposed to be role models, they are, bit, they are busy fighting up and down. What a shame. A big shame.